nàmbà obìnrin tó bá ní béèrè wọ́n lè wá gba máìkì àbí kí wọ́n kọ́ ìbéèrè àkọ́kọ́ ẹni tó rẹ̀ fún ọdún márùn-ún tí ó lérò pé bóyá ara òun ó yà bí ọdún márùn-ún létà rẹ̀ wá padà wá yá kí ni ó sì nípa àwọn àwẹ̀ tí kò gbà. الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أتشهد أن فرا ومجدو wípé ìran àwọn tí kò tí ò ara wọn láláàárẹ̀ wa irú àárẹ̀ wo wa. yàn lé ọdún márùn ṣé gbogbo ọdún márùn yìí ọ wà lórí ni ń ń gbádùn ń gbádùn san gbogbo torí pé aláàárẹ̀ ìdájọ́ rẹ̀ nífa ìjà tún ní àyà ní òkọ̀rọ̀. àfàárẹ̀ tó bá yẹ pé àárẹ̀ tí ò nígbà kan ní san a sì ní irú àwọn àárẹ̀ yìí kọ́dà pé sàárẹ̀ tí wọ́n máa kíyàn pé bó lára ti ṣe bí àárẹ̀ ògbó ògbó ara àbọ̀gbẹ́ ẹni láwọn àárẹ̀ tí wọ́n ẹnìkan ò ní mọ kọ́dà bí ọ̀bá wí fún yàn pé òun ò lè gbà àwọn ẹnìkan ò ní mọ irú àwọn eléyìí ni fídíà tún ta'amu miskin irú ẹni tí ọ̀rọ̀ fọdún márùn yìí alùbáàlìbò ni pé bóyá ara rẹ̀ ń yá ń gbà kan ń tún rẹ̀ tọ́ba yìí pé bẹ́ẹ̀ ni kí ó ṣàṣìṣe láti má gba àwẹ̀ fọdúdú ọdún márùn ẹnu gbàtàrà rẹ̀ yá ni ó yẹ kó ti máa san àwẹ̀ tó jẹ bí kúránì ti wí nù. àmọ́ ìtọ́ba wa ṣe pé bóyá ọdún márùn yìí kọ́lọ́ǹkọ́ṣọ́ wa ń bẹ̀ pé lórí ààrẹ náà ló sì wà odidi ọdún márùn irú eléyìí la yukallifu Allahu nafsan illa usaha kò sí dandan kí ọgbà ààwẹ̀ nígbà tára rẹ̀ ọba yá ìgbà tára rẹ̀ bá wá yá làwa wo irú àárẹ̀ wo ló ṣe é ṣé àárẹ̀ bó ti lè wù kí ọpẹ́ bóyá malaria ló typhoid ni ló nǹkan míì ní gbogbo eléyìí àárẹ̀ tí máa lọ náà ni gbogbo ìgbà tó bá tó lọ fàáìdà tún lónìí àyà ní òkòrò. bàbá wa jẹ́ pé wọ́n àwọn àárẹ̀ kan yòókù tí kuraani ní wàhálà ladina yutiqunahu fidyatun ta'amu miskin eléyìí láti gbò tí yìí kọ́dà kò ní ìdílé yẹn ọdún márùn àti gba ẹni rú rẹ̀ ó ti máa fún aláìní lóúnjẹ fáwẹ̀ ìjọ kọ̀ọ̀kan Allahu ta'ala a'lam. Assalamu alaikum warahmatullahi dákọ̀ ìbéèrè sí tèmi lórí ẹ̀rùn méjì tá máa pè kò tó lè pè á kí náà ni na pé ọsọ nínú àwọn hadisi kan gbà kà fún wa pé anabi sallallahu alaihi wasallam ó ní tí ọ̀kan ní àwọn tó wá pè wọn tí ẹ bá sì ń jẹ sàrí lọ́wọ́ kó máa sàárì máa tó sáà òun ti kọjá lọ nìyẹn náà nítorí wàá di pé èèyàn wá di gbàtà jí sí ó ti tó nǹkan bí abí aago márùn kọjá sí ìpínlẹ̀ẹ́dógún ṣé èèyàn lè pe ìran àkọ́kọ́ yẹn kó tó fi tẹ́lẹ̀ kejì lé nígbà tí ìrìn ìjẹ́ àmúlò káàkiri nǹkan bí ọgbà ìpínlẹ̀ẹ́dógún àfífàjì òkúfàjì ó ti yọ bọ̀tí mi ò sí ń wà nílé wọ́n tó lọ lákọ̀ọ́kọ́ ní ìgbà kí ló ọ̀pọ̀ sí irun méjì tí a máa ń pè sunna nabuwa muhammadu sallallahu alayhi wa sallam nírun àṣùbà àmọ́ ká gbọ́ ìyàtọ̀ méjèèjì ọ̀kan bẹ tí ò túmọ̀ pásíkò òun ti wọlé òun nìran alákọ̀ọ́kọ́ bóyá bá kásùbà ń gbà ní yóò tún kí nígbà tásùbà bá wọlé gan ẹ̀ẹ̀kejì ni ó indikéètì pé àsìkò àṣùbà wọlé òun ní gbà fájúrù òun là nẹ́bà Muhammad sọ̀rọ̀ sọ́lá nítorí bí wọ́n bá pè é àkọ́kọ́ ní òru láti wà èèyàn lè máa jẹun lè máa mu tọ́ba fẹ́ mu ní halali títí tí ó fi di ìrun tí wọ́n pè tí wọ́n sọ pálí fájàrí tí ó ti dé. ìbéèrè yín wá ni pé aago márùn àbọ̀ tẹ wí sípa aago márùn àbọ̀ làlùfájàrí ti yọ ni àbí kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún <laughs> aago káàfin máa lè ṣé pé ńgbà tá àlùfáàjà rí bá yọ séèyàn lè pè wọn alákọ̀ọ́kọ́ ṣé béèrè èèyàn lè pè àsìkò rẹ̀ ti lọ sunnatun fata mahalluha sunnatun fata mahalluha gbogbo ń tọ́ba ti jẹ́ pọ́ lásìkò tọ́ba ti kọjá lọ àìwá tún ṣe ní àsìkò nǹkan mi nípa báyìí bẹ́ẹ̀ bá ti bí ọba ti lè pè wọn tásìkò oorun kejì bá ti fi dé kókò oorun ẹlẹ́ẹ̀kejì tí ó máa indikéètì pé àlùfájàrí ti wọlé ni Allahu a'lam. Assalamu alaikum wa rahmatullah. ìbéèrè mi ni pé ẹjọ́ ní ẹ̀yìngbà tí a bá ti kí irun tàràwí ìtaníjọ́mọ̀ lálẹ́ ṣé a tún lè kó jọ kí irun mi lóru ọ̀yá tàjúd ní òru. anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ anabi ni man qama ramadana imanan wahtisaba gufira lahu ma taqaddama min dhanbi anabi lẹ́ni ọba kírun lóru man qama ramadana ìtumọ̀ kìyàmù filistilá ìṣàráyé òun ni wọn tẹ̀yàn dìde kí ní òru anabi lẹ́ni ọba kírun lóru nínú ramadana. pẹ̀lú ìmánì tí ń sìn níra kan fọlọ́run ó fún un ládá lórí ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó ti ṣẹ̀ ṣáájú lọ́lọ́run ó forí jìn. ìbéèrè wa ni pé gbà wo ni kìláàmù rọmọbọ́n àtìgbà táwa ń kí èyí tá à ń pè ní tàràwéhì à ń pè lásámú àtẹ̀yí tí àfa pè ní tàhájúdì yàtọ̀ bí kò àlẹ́ má mà ń gbogbo méjèèjì yìí lọ́wọ́ ní hadithi pé ẹni ọba dìde kẹrùn lóru ntí lóru nínú sẹ̀ríà ìsìlámù yìí ṣe tọrọ aago méjìlá àbí ńgbà bá tó da aago kan àbá aago méjì gbogbo ìgbà tá à ń kẹrùn tá à ń pè lásàmù nìyà ọwọ́ nu kẹ́ni ọwọ́ nu ìrùn máa ń eléyìí tí ó tún láàyè wá jù ni pé láyé ọ̀gá wa Umar ibn al-Khattab òun ni ó fi wà lákọọ́lẹ̀ pé Umar ibn al-Khattab ló yan ìmáàmù fáwọn èèyàn pé máa kí ìtànkù làásàmù pé máa kí ọ̀run fún wa òun wá rí Umar bẹ́ẹ̀ Umar wà á sọ̀rọ̀ tiẹ̀ dìgbà tá à ń pè ní tàhájùdì yẹn nígbà wọn wá béèrè Umar ní walladhi yanamuna anhu khayrun min alladhi yuqimunahu ìgbà táwọn ahọ́n ọ̀run nìkẹ́mi ń fi kírun ó ju àkọ́kọ́ òru lọ àmẹ́ni tó bá ti mọ̀ ní tí ó mọ̀rù ṣe ń gbà ní èyí tẹ̀yìn ó fi wá ju gbogbo oore èyí lẹ̀ yányá ẹ̀yà ń tí kí fún wọn ní òru ni wọ́n ń pè yín wọ́n ni awọ́lù lẹ́yìn ìbẹ̀rẹ̀ òru òun là á máa kí asámú ìparí òru là á máa kí tàhájù irun tàhájù ó sì ní àwọn kòkòrò bí àsìkò gbígbàdúrà àti bẹ́ẹ̀ lọ tó ju tàsìkò àṣàmù lọ bí a bá wá mọ̀ pé òun lè kélé yìí kó tún kélé yìí kò sí tó burú mbẹ̀ bí a bá mọ̀ pé irú ìtí Umaru ń ṣe pé a èmi ò ní lè kí méjèèjì èyí ń fẹ́ kan sọ tèmi di ìgbà ìgbẹ̀yìn òru kò burú ẹni ọba ṣe pé ìtọ́lágbára ni bàbá ti ká sámú tán kó sùn torí ó di lọ bí iṣẹ́ láàárọ̀ ọjọ́ kejì Islam rọrùn ọ̀sọ́ kankan tí ọláìsí ń bẹ wallahu ta'ala a'lam kò sí nǹkan kan bẹ́ẹ̀ kì í ní àfọ̀rọ́jù lóhùn nìkan bókì kan jàmáà tóbi tòru tó dáa kí lóhùn nìkan kò sí nǹkan kan ìmáa kẹrùn jàmáà nínú ìrùnú rọmọdánà ẹ̀rí rẹ̀ lámúwá fún yín Umar bin al-Khattab yan ìmáàmù fáwọn èèyàn kíkọ́ máa léèdì wọn kí kò sí nǹkan kọ́dà láyé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam náà wọ́n wá ń nú ẹ̀rí pé anábì ṣáájú àwọn èèyàn sì ń kẹrùn lẹ́yìn rẹ̀ lóru bó lóru Ramadan bẹ́ẹ̀ bá láǹfààní àti kí n bí ọba síbi tí ó ti kí lóhun nìkan àbí kó jí àwọn aráalé rẹ àwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ̀ bọ́n náà bá lè ṣe bọ́mọ ló sì lè ṣe ní gbogbo ẹ̀ ní àwọn tí wọ́n jẹ́ pé wọ́n lè gbà àwẹ̀ tó jẹ́ pé wọ́n lè máa ṣe fídíà kí ò bá wá lágbára tó lè ṣe fídíà ńkọ́ kí ni ìdájọ́ rẹ̀. nọ́mbà four. eléyìí àti dáhùn rẹ̀ ń jẹ̀jọ́ ká má fi máa gba àsìkò ara wa ní kúkúrú la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni tí ó bá lágbára tọ́lọ́ ń mọ̀ pé kò lágbára ọlọ́run yọ̀ǹda rẹ̀ a sì mú ẹ̀rí wá ní tọ́sẹ̀lẹ̀ láyé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. sáwọn ọ̀rẹ́gbẹ́ àwọn tó dáa. ẹ̀dàgbọ́n ẹni tí ó jẹ bí àwẹ̀ mẹ́rin nínú Ramadan ṣùgbọ́n tí Ramadan wa tán ó wá fẹ́ tán ṣe títà sáwà ṣe yóò kọ́kọ́ gba títà sáwà ni àbí yóò kọ́kọ́ yóò padà wá san àwẹ̀ yẹn. ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sọ ń parẹ́ àmẹ́yìí tí ó súnmọ́ jù tó bá ẹ̀rí alukur'an àti sunna mu òun ni pé alábì ní sallallahu alayhi wa sallam man soma ramadana thumma atba'ahu bi sittin min shawwal faka'annama soma ad-dahra kullah. tó bá gba ramadan lẹ́yìn náà n ti ń jẹ́ súnmọ́nù tọ́wọ́ á fi mẹ́fà tẹ̀lé nínú oṣù Shawwal èyí ń túmọ̀ pé ẹni tó jẹ mẹ́rin nù Ramadan kò sí nù máa ń sọ Ramadan kọ́kọ́ kọ́ san tí èyí tó jẹ ni láàrin ọgbọ̀n ọjọ́ àyè wà fún láti san àwẹ̀ mẹ́rin kó ṣẹ̀ṣẹ̀ wàá gba mẹ́fà eléyìí ló tẹ ló súnmọ́jú ní násù hadith tó nípa báyìí apátákì jùlọ àwọn obìnrin àwọn ni wọn ò lè ṣe kí wọ́n má jẹ ààwẹ̀ obìnrin tó bá jẹ ààwẹ̀ nítorí haidọ̀ pàtàkì jùlọ haidọ̀ ó gbìyànjú kí o tó máa gba síta ṣàwálì tí ń jẹ súnà kọ́kọ́kọ́ gba èyí tí ń jẹ ọ̀ràn yà èkejì táwọn afáàfin wíbẹ̀ ni pé arínú àwọn onímọ̀ táwọn gbà pé èèyàn lè máa yan náfìlà tó sì lọ́ràn yà lọ́rùn kọ́dà àwọn ní bọ́ba yan náfìlà ìǹkọ́làbà fárùbọ̀ ìǹkọ́làbà fárùbọ̀ náfìlà ò lè wọlé fẹ́ni tí tó ní kíni tó ní gbèsè ọ̀ràn àyàn lọ́rùn so tabawo òye sí méjèèjì èyí tí ọ dára jù tó sì súnmọ́ ní oṣooṣù jù onífẹ́ ń tọ́ba fẹ́ sojú kòkòrò rẹ̀ tọ́fẹ́ gbàlékun ládàá kọ́kọ́kọ́ pé ojúlówó o ìṣẹ̀lẹ̀ èyí tí ń ṣe àwẹ̀ Ramadan fọlọ́hùn tààlà ààrẹ. lérí ìbéèrè tí àfa ìbéèrè ní fẹ́ bẹ̀rẹ̀ ẹni tí wọ́n kọ́ ti bá wọn tí wọ́n ṣáàmú ní ọ̀ lálẹ́ tó tún wáyé nọ́mbà ní òòrùn tí kò ti máa takò àdìsí àìsà sọ pé eh, nọ́fìlà ànábì nínú Ramadan àti ìgbà tí ìṣe Ramadan kò ju ìlọ́dún Ah, alhamdulilah ọlọ́run sọ ń bẹ̀rẹ̀ lẹ́sàn dáadáa kò tako ní oríṣiríṣi ọ̀nà àkọ́kọ́ tí ò fi tako ni pé èèyàn lè kí rákà mọ́kànlá yìí náà kó pin lẹ́ẹ̀mejèèjì tá a wí náà bóyá ó kí mẹ́rin gbà kan ó sì kí mélòó mélòó ló kù jẹ́ pé mọ́kànlá ó kí méje ní lóru kò tako ọ̀nà kìíní nù ọ̀nà kejì ni pé hadithu yàlla wa aisha radiyallahu anha ó ṣàlàyé ìṣesí anabiwa muhammad sallallahu alaihi wa sallam pé a gbogbo ọ̀run anabi o anabi kìí ti ju raka makala lọ tó fi má wítírù eléyìí la ń pè ní afaalu nabi sallallahu alaihi wa sallam àwọn iṣẹ́ tí anabi ṣe ọ̀nà méje ni sunna anabi pín sí àdọ́nà mẹ́ta sallallahu alaihi wa sallam sunnatun qawliyatun wa sunnatun fa'iliyatun wa sunnatun takaririya. ọ̀nà mẹ́ta la fi ń gba ẹ̀sìn látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá n pè ní sunna ntọ́ sọ àti ntọ́ ṣe kínní àti ntọ́ ṣe àti ntí wọ́n ṣe lójú ẹ̀ tí ọ̀ta kò wọ́n gbogbo eléyìí ní jẹ́ sunna tọkàn kan òṣìṣẹ́ fàṣẹyìn bẹ́ẹ̀ èyí tá ànábì sọ àtẹ̀yí tó ṣe àti tí wọ́n ṣe lójú rẹ̀ tí èsì pé kò rí tí ó sì pé kò dáa. hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni salatu layli mafna mafna hadith sahih anabi sallallahu alaihi wa sallam ni bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun lóru o bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe kínní kírun lóru kọ́ kí mélòó raka méjì méjì njẹ́ fi wá mọ̀ pé anabi ní pé àyè ń bẹ nù hadithi ní pé ó lè ju mọ́kànlá lọ anabi ní fa nǹkaṣíyá alifajara fa nǹkaṣíyá tọ́ ọba wa ń kí lọ́wọ́ tọ́ bẹ̀rù pé ah, alifajari mà ti fẹ́ ó ti fẹ́ yọ fàlíyútir bí wahidatin fàlíyútir kọ́ wa sáré fi wútìrì ẹ̀yọ̀ kan kó fi eléyìí ní ń tọ́ka pé kìí ṣe pé haramu ni ọ̀rọ̀ àwọn onímọ̀ nìyẹn kéèyàn ó kí rákà tó ju mọ́kànlá lọ. àmì ìwòlá anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam máa ṣe ìyàtọ̀ ń bẹ láàrin kí ni ànábì máa ṣe sallallahu alaihi wasallam kí sì lọ́gbà wá láyè láti ṣe. àwọn kankan bẹ nínú ìṣesí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam oríṣi ọ̀nà bíi mẹ́ta ni. àwọn ìṣesí kan bẹ ìṣesí anábì tó pé haramu ni fún wa ká ṣe tó gbé kíni haramu ni kéèyàn olóhùn fẹ́ ṣe súnà kọ́kọ́ sí ànábì ń bẹ̀ torókó ní ṣẹ́kìmà tọ́lọ̀ ń fi yọ̀ǹda fún ànábì àpèjúwe yẹn ni kíni kéèyàn fẹ́ yàwó kó ju mẹ́rin lọ́kọ́ wá pé òun ṣe súnà ni ah, èyí wọn bá mu. ẹ̀ẹ́kejì lójú ọ̀nà báàní náà tó rárá ẹlòmíì tí wọ́n máa tú súnà ní ọ̀nà bẹ́ẹ̀ kóbìnrin kan kọ́kọ́ rẹ̀ ó kú nísìnyí kọ́ wá lóhùn ní lọ́kọ mọ́ pé ta ló fẹ́ fi jẹ ẹjọ́ òun fẹ́ fi jẹ àwọn ọmọ àti mọ̀mìnì tó ń pè ńgbà tá nàbì kú àwọn náà ò ní ọkọ mọ́ àhábì min khususiyat ànàbí yìí sallallahu alayhi wa sallam àwọn examples ṣe pọ̀ bẹ́ẹ̀ mo ní ìran kan nù ìran kejì ni pé tó bá wúyàn téèyàn bá lágbára ẹ̀ ó lè ṣe é àmọ́ kìí ṣe kínní kìí ṣe dáadáa. àpẹẹrẹ eléyìí ni hadithu ya ńlá wa umu salama radiyallahu ta'ala anha umu salama jẹ́ oyè wa pé nọ́fìlà táwa máa pé nkú bá mọ́sálì wọ mọ́sálásí nọ́fìlà yìí láti bọ́ ni nọ́fìlà kìí bọ́ fànàbí àfi kó ṣe kínní àfi ká nàbí ọ̀sán padà fànàbí bá jẹ nọ́fìlà kan gbogbo nọ́fìlà tí wò ó ṣe òun ẹ̀yàn lọ́lọ́run ṣe lórí ànàbí sallallahu alaihi wasallam anabi ó ṣe kíni yóò san padà. kana idha salla salatan athbataha idha salla salatan àfihàn tá anabi ọba kí tá anabi bá ti lè kírun kan lẹ́ẹ̀kan yóò kọ̀ntínú lórí rẹ̀ kódà yìí tó bá jẹ yóò ṣe kíni. eléyìí bí wọn náà bá lè ṣe ọ̀dà àmọ́ anabi sallallahu alaihi wasallam oyé wa pé kì í ṣe kíni kì í ṣe dandan o bí náfìlà bá bọ́ fún wọ kì í ṣe dandan kí kọ̀ọ̀sán bíi ọ̀ràn àyàn èyí ń pè abakọ̀sí ànábì ń bẹ ọ̀dà ni kì í ṣe dandan ní kúkúrú àfàálù nàbí yí sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ní fíkú tá a máa fi gbọ́ yé ọ̀tọ̀ ní àkọwálù nàbí sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ní fíkú tí a máa fi gbọ́ yé kódà nínú fíkú ni pé èyí tá a bá rí pàbí méjèèjì yóò ṣe kópọ̀ méjèèjì yóò ṣe ṣe kí ni irú èyí tá a dáhùn yẹn àti dáhùn kó ṣe kó pọ̀ àwọn míì ń bẹ tí ó àpíà sí yẹn pé á ah, kò ṣe kó pọ̀ ìdá ta'arada al-fi'lu wal-qawlu gulliba al-qawlu ìdá ta'arada al-fi'lu wal-qawlu gulliba torí pé kọ́wùlù ni àṣẹ ńtọ́lọ́run ànábì sáwà tó jíṣẹ́ fún wa ó lè ṣe nǹkan míì pé pé òun nìkan lọ́lọ́ ni ó ṣe é fíkì táwọn onímọ̀ yọ nìyẹn pé bẹ́ẹ̀ bá rí i pé wọ́n là nábì ṣe nǹkan kan ànábì sọ èyí tó kọ́mọ̀ jù ni pé méjèèjì ṣe kó pọ̀ bá ti ṣàlàyé ẹ̀ àmì ìtọ́ bá ti àfíà sí yín pé ah, àfi kéèyàn ó mú kan èwo ló mú máa kọ́ làwù sallallahu èyí tó sọ ọ ni torókùn ni ọlọ́run ni kò jíṣẹ́ fún wa lè sọ jáde àwọn kan ní ìgbẹ́ tí yóò ṣe bí àwọn examples tó pé hekima ọlọ́run àwọn àdájọ́ kan bẹ tó pé lápẹ̀jú àwẹ̀ ní bọ̀ wáyé èèyàn gbọ́dọ̀ ṣe wìsọ́ọ̀lù tọ́ba jẹ́ ọmọ lẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé ah, àwa lè gbà àwẹ̀ ọjọ́ méjì mẹ́ta nǹkan kan ò ní ṣe wá anábì a sì máa gbà sallallahu alaihi wasallam wọ́n sì gbà anabi anábì jẹ́ oyè wọn pé à ah, èmi ò rí bí yín bẹ̀ ọ́ èmi ò rí bí yín níbi eléyìí káwá kàkíyèsí wa àwọn kòsòsì yá àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá dé níṣẹ́ tí wọ́n ń pé nǹkan báyà nẹ́bí nìkan ló ní kọ̀ọ̀kan ẹ̀yà ló máa à gbogbo ẹ̀ ti lálàyé tó ti lẹ́rìí èyí tí ọba tá nẹ́bí ọba ti sọ pé òun nìkan lọ́lọ́run ti lọ́ràn yẹn fún gbogbo wa ní agbọ́dọ̀ kọ́ sí anabi mẹ́ sallallahu alayhi wa sallam tó ní kúkúrú hadithu ìyá wa Aisha radiyallahu anha kò tako ìyẹn bá ká sámútán tó tún láyé tó fẹ́ kí tó fẹ́ kí tahajjudi so wallahu ta'ala a'lam. number six. kọ́ṣọ̀ um, mi ni pé um, tí wọ́n bá fẹ́ ṣe istikaf nínú Ramadan ṣé èèyàn lè tọrọ nǹkan tí èèyàn bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run secondly ìgbà wo ni ó ní ládájú kí wọ́n máa ṣe ní Ramadan ọ̀ tó bá jẹ́ every thirty day every thirty day kan that very thirty days. mo rò pé pátìlẹ̀ àti dáhùn eléyìí ń jẹjọ́ ni anabi máa ṣe é ti káfù sallallahu alayhi wa sallam òtìbéèrè àkọ́kọ́ ni pé ṣé yẹn lè tọrọ tó bá wù àbí ìbéèrè yẹn ò yé ṣé pé yẹn lè ṣàdúrà àbí wọn ṣàdúrà náà ẹ ti káfù ṣé béèrè ni ẹ ọkọ níbẹ̀ ni èèyàn lè ṣàdúrà náà ẹ káfù ẹ káfù ìtumọ̀ rẹ̀ ni pé já gbogbo àwọn nǹkan míì tó ń ṣe ọ̀wá wà nílé ọlọ́run kò masalasi mọ́sálásí nìkan lọ́wọ́ àti sọ̀rọ̀ mọ́sálásí tá a ti lè ṣe ìtìkáfù bí wọ́n ti ń kí jimá tí wọ́n ti ń kí jàmbá. èyí ọ̀wá gbogbo dáadáa lèyàn lè ṣe nù ìtìkáfù min tilawatil Qur'an ọmọ ká àzìkárù tó bá mọ́ ọ̀sàdúrà gbogbo eléyìí ẹ má jẹ́ kọ́mọ́ ìpérú ọ̀rọ̀ àwọn kan ní fẹ́ sí wa létí lóyún kan sí wọn ní nídìí nǹkan lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀kọ̀rọ̀ ni ò nídìí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní eh, eh, eh, antumul fuqara ila Allah ẹ̀yin láláìní ọlọ́run ọba ní ganiyu inú hadith ọlọ́run ọba ní fasaluni ẹbí mi nínú hadith mi ọlọ́run ọba ní ẹ tọrọ nǹkan lọ́wọ́ mi kullukum fuqara gbogbo yín láláìní àfẹnitì ń bá gùn gbogbo lè fi hàn wá pé kéèyàn máa pé àwa kan ń sin lọ́run lásán ni kọ́dà ẹlòmíì òde kọ́dà wọn ò wọn ò pé kọ́nà wọn ó fi wọ àlùjánnà wọn ò sì pé ọmọ fi wọn ná gbogbo eléyìí ọba súnà nàbì mu sallallahu alayhi wa sallam àwọn èèyàn máa wá bá nàbì wọn wá bá nàbì débi pé ńgbò làdúrà dáa ẹ kí èso ọmọ yìí. wọ́n wá bá nàbà Muhammad sallallahu alayhi pé ńgbò ni àdúrà máa wọlé tó dáa jù ẹ pé gbòòlò ànábì ní ànábì ní bàbá wà lórí irun tó wà lórí ìforíkanlẹ̀ tó ń kírun lọ́wọ́ ìsìláàmù kìí ṣẹ̀sìn pé akẹ́hìnsìn lọ́run ní kọ́dà wá nǹkan kan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run fẹ́ ká wá nǹkan lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá wà ní ṣìkáfù kó ṣe àdúrà àdúrà tí èèyàn máa wá ṣe irú àdúrà tó o bá lè ṣe ńgbà tí ṣìkáfù tí ì dé irú náà ló lè ṣe nínú. No ẹ̀ẹ́tìkáàfù náà gbogbo àdúrà téèyàn bá lè ṣe gbogbo ìgbà tó lè ṣàdúrà irú àdúrà báyìí náà tóyún ṣe nínú ẹ̀ẹ́tìkáàfù kọ̀ bá ẹ̀ẹ́tìkáàfù jẹ́ o èyí tí a kìlọ̀ fáwọn ara níjẹ̀jọ́ ó ní pé ká mọ̀ sọ ẹ̀ẹ́tìkáàfù dàyé mítìn káwá gbé láptọ̀pù wá ní ẹ̀ẹ́tìkáàfù ká máa bíráùsì ká máa gbogbo eléyìí ó ti kú ní máànà dáadáa àbí kọ́dà fóònù gan yẹ kéèyàn fóònù tó bá jẹ́ bọ̀rú rí ni kéèyàn máa dáhùn torí ìtumọ̀ ẹ̀sìn káfù ni pé gbogbo àlò òkè àlò òdo ayé yìí mo fẹ́ filẹ̀ díẹ̀ kí n tàfárágà fún sin ọlọ́run nílé ọlọ́run ntí ń jẹ́ ẹ̀sìn káfù nù tó bá yẹ pé gbogbo ń tà ń ṣe ń ta náà látún wá kó wọ inú mọ́sálásí kò sí yàtọ̀ nínú pé ń bẹ ní ẹ̀sìn káfù àti pé ń bẹ ní ọ́fíìsì rẹ̀ ẹ má jẹ́ kí eléyìí ní ká fura sí nítorí bá jẹ́ dọ̀rú rí àyè ń bẹ bí bẹ́yìn ó ṣe jáde lọ tọ̀ tí ó jáde lọ wọ toilet tí ó jáde lọ jẹun bí ọba lẹ́nu tí ó gbóúnjẹ wá fún un òun náà ní bí fóònù dọ̀rú rí wọ́n bá fóònù rẹ láti ní ọ̀rẹ́ ọmọ kan àbí nǹkan kan tó ṣe pàtàkì gbogbo yìí ń kọ̀ bá ètò káfíńjẹ àmọ́ ẹ má ká wá gbàgbé ìtumọ̀ ẹ̀tìká pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ntí ṣètọ́ ni wọ́n máa pé eléyìí ò ṣe nǹkankan eléyìí ò ṣe nǹkankan kọ́nà nǹkan gbà lẹ́sìn fún ọ. ẹ̀hẹ́n yìí ní nǹkan ṣe ẹ̀tìká fún ọgbọ̀n ọdún àbí. nínú ẹ̀rọ Ramadan Ramadan lè má pé táàkì o Ramadan lè ṣe dandan kó pé táàkì o àti pé kò tiẹ̀ wá Eh, kò sínú ọlẹ́rìí pa ànábì fi gbogbo Ramadan ṣe é ti káfù èyí tí ó wáyé nípa ànábì ṣe é ti káfù ogún ọjọ́ àmọ́ ká wá pé láti bẹ̀rẹ̀ àwẹ̀ di ìparí ẹ̀ ah, Allahu alam ó kọ̀ bá a mú tó káfi tẹ̀lé lánàá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ètò sì pọ̀jù ní ìtìkáfù anabi ọ̀lọ́jọ́ mẹ́wàá tí ọjọ́ mẹ́wàá ó sì lè di mẹ́sàn-án tọ́ba parí oṣù Ramadan kọ́lọ́n kò ṣe ń rọrùn fún wa. ìbéèrè Ramadan. sàmúlò àdókò ẹ dákun ẹni tí ó bá jẹ pé jẹ́nẹ́tọ̀ wà ní ara rẹ̀ títí tó fi di pé títí ó dé sí yóò tàn ẹ dákun kí ni ìwọ́n ṣe lórí ìkọlá rẹ̀. kójó kù. ẹ àníṣó di lọ́wọ́ ẹ̀sìn kankan jẹ́ ọ̀rá yé sìn ni ẹ kẹ̀sìkò di lọ́wọ́ ẹ̀sìn kankan pé jánàbọ̀ kéèyàn wà ní jánàbà kó fi wá kú bẹ́ẹ̀ ìwọ̀n ìṣẹ̀ṣẹ̀ o kìí ṣe kíni kìí ṣe ẹ̀ṣẹ̀ ìbéèrè ni pé ní ǹjẹ́ kọ ní mo sì bí ilẹ̀ ní òrí bẹ́ẹ̀ ń pé jánábà yóò wá jẹ́ kó kírun lápèjúwe tí òun sì bá àbí kò jẹ́ ó ṣe nítí ó yẹ kó ṣe ní nǹkan ẹ̀sìn bí ọ̀run àmọ́ náírà lè pé jánábà ló sì wá bá kú <laughs> èyí wò ṣe kì í ṣẹ̀ṣẹ̀ kọ́dà láyé anábọ́à Muhammad sallallahu alaihi ẹnìkan tó fi ìmánì rẹ̀ hàn bẹ̀ tó gbókun látàrí pé òun ni wọ́n ń pè ní gàṣúlù alimalaika kéèyàn ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó lákọ̀ọ́kọ́ oorun tí òun àti ìyàwó máa sùn ẹ̀yin náà máa rú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n wá wí fẹ́mi lóru náà pé jihad yá fojú ọ̀nà tọ́lọ́n ó sì jáde bẹ́ẹ̀ kọ́dọ̀ gbàgbé kọ́ wẹ̀ kò sì padà wọ inú ilé nìyà láláyé ní àwọn sọ̀hádà anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ní kọ́dà ìwẹ̀ tí ó wẹ̀ ni àwọn màláìka ń wẹ̀ radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in àsọlé yìí láti lè pé bẹ́nìkan bá ń pé eh, ẹnìkan bá jánábà lọ kọ̀dá ọba pé bọ́lọ̀ ti kádàrá nù tí èsì pé ọwọ́ adi lọ́wọ́ ẹ̀sìn àbí kankan so èyí wọn ò sí mu tí eh, èèyàn máa wá banújẹ́ èèyàn máa wá búyàn sí ah, wọ́n sì wẹ̀ tẹ́lẹ̀ níwẹ̀ẹ́. Uh, òkú àtìyànwó ẹ wà nínú jánábà àti kò sí nínú jánábà so ọlọ́run kí ọ ṣàánú wa ọlọ́run jà lára. ìbéèrè àwọn obìnrin wọ́n ní àdìsí tó sọ wípé àníṣe mọ́kílẹ̀ wípé lára ìkìkàfà ìlà fún mọ́tíláṣí di sọ́lá fà wípé bóò ni ṣé gbogbo mọ́tíláṣí láti máa ṣe àbí mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta péré. Ah, hadith yìí arínú àwọn onímọ̀ tí wọ́n ní ah, nǹkan kan bẹ nínú hadithi, yìí wàhálà fárúgbì pé àwọn tí wọ́n ní hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ìtumọ̀ táwọn onímọ̀ fún un ní jùmùhúrò àwọn onímọ̀ òun ni pé a tù bí ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsù tó wá bẹ́ẹ̀ ti wá tànàbí òní لا صلاة في hadrati الطعام أو لا صلاة وهو يدافع huwa yudafi'u al-akhbathayn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹn ni pé ìran mi ò pé tó ìran tó kí tó ń wo oúnjẹ báyìí jẹun náà ọwọ́ àṣẹ kínní kọ́ wa fi kí wọn àmọ́ kò sáà fáàjì ṣe fá tí wàá pé lọ́ọ́ tún òun kí torí pé oúnjẹ ń bẹ ńlẹ̀ ló fi ló fi kì gbogbo ibi irú nùsùsù hadithi bẹ́ẹ̀ ni wọ́n ti tù ú òní pé láwọn tìkáfà ètìkáfà tó pé jù òun lè ta sí láwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí alimọ́sídù haram eh, alimọ́sídù nabawi mọ́sálásí anabu muhammad sallallahu alayhi wa sallam alimọ́sídù al eléyìí ni jumhurul ulama qadiman wa hadithan ọ̀gọ̀rọ̀ àwọn àlùfáà níjọ́rùn àti lónìí bí wọ́n ti tú hadith anagba mọ̀ tí èsì ṣe pé tútù fẹ́ẹ́nu wọ́n tu bí wọ́n ti túrú hadith tí ọba jọba náà nípa báyìí lára ohun tí ó yẹ ká sọ́ra kọ́mọ̀ ìpèsè tán nìyẹn máa sá síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti tú ìtìkáàfù mọ́sálásí ká lónìí lọ́pọ̀lọpọ̀ àgbáyé látàrí pé ẹ̀ka ìsira yín ìtìkáàfù lẹ́ ẹ bá ń ṣe ìtìkáàfù ẹ lọ Mẹ́kà ẹ lọ Mẹ́dínà àbí ẹ lọ akṣọ ṣé gbogbo yẹn náà ni ó lè lọ maka àti madina àti akṣọ kéèyàn bẹ̀rù ọlọ́run àfàtàwá tí ọba máa ṣe bóun bá ní onímọ̀ lòun kó wo ohun táwọn onímọ̀ tó ju lọ wí nípa aru hadith anabu muhammad ní kúkúrú jamahiru tí fi kunu pé bí ti ṣe é ti juma. èèyàn gbọ́dọ̀ wá wà ní ètìkáfù mọ́sálásí tó mọ̀ pé jùmọ̀ ọbọ̀ ní ètìkáfù ní òsì kí jùmọ̀ nbẹ. ìlà àfikún yẹn bá ti dà níyẹn pé ìjọ àlàmísì ló wọ́n jáde yá òun ò lágbára jọmọ wà tẹ́lẹ̀ náà ìjọ àlàmísì ló wọ́n jáde ọwọlé kì í ṣe pé wọ̀ ní ká ṣe ètìkáfù ní mọ́sálásí tí wọn ò ti kí jùmọ̀ àmì ìwọ̀ ní tọ́ba pé kò ní mú wa kí jùmọ̀ bẹ́ẹ̀ bá ti dà níyàn pé ètìkáàfù monday sálàmísì lòún fẹ́ ṣe kọ́dà bí wọ́n kí jùmọ̀ bẹ́ẹ̀ ọ̀wọ́lé ẹnu kókàn ti jáde kọ́lọ̀ kí jùmọ̀ níbi tí ọba ti kí n jọ jùmọ̀ bàtà iṣẹ́ ọ̀wọ́lé rárá ni mọ́sálásí ti ń wẹ̀ bá ti àbí yàrá àyàn tẹ́nì kẹ́ kí jùmọ̀ bẹ́ẹ̀ àìṣe ètìkáàfù bẹ́ẹ̀ o torí pé yóò di wa lọ́wọ́ kíni yóò di yàn lọ́wọ́ jàmáà yàtìkáàfù sì ní gbogbo bí ti pọ̀ ń bẹ̀ tó yìí kò tó ìran ọ̀ràn yẹn kan o gbogbo nàwa fílù ẹ̀ lè fi wé kíni ẹ̀ lè fi wọ́n ọ̀ràn yẹn o èèyàn gbọ́dọ̀ máa wá ara ọ̀ràn yẹn ọlọ́run láre nítorí pé òun wá lè kún ìyọnu ọlọ́run wàláhùn tí wọ́n dà. ìbéèrè obìnrin wọ́n ní ǹjẹ́ èèyàn lè máa ṣiṣẹ́ kó sì kó máa lọ síbi iṣẹ́ kó sì máa ṣe èkìká fúnlẹ̀ sórọ̀ kò lè rọrùn <laughs> àfi tó báyìí pé kò sí àyè rárá àwa ni ẹ jẹ́ ká pílánì ọ̀rọ̀ wa ní ìbámu pẹ̀lú àyá al-Qur'an al-Karim kí ló àyá al-Qur'an ni àjọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn kan lóòótọ́ àjọ ń lé ayé pẹ̀lú àwọn kan ọ̀fẹ́ gba promotion náà fẹ́ gbà kùránì wá tètè ké sí wọn mùsùlùmí pé in kuntum ta'lamun fa innahum ya'lamuna kama ta'lamun wa tarjuna min Allahi ma la yarjun. píríncípù mùsùlùmí nù tó gbọ́dọ̀ máa fi fi bírèkì sí ilé ayé tiẹ̀ báwọn tó fáyé nìkan làwọn ń wá bá ní ilé bẹ́ẹ̀ gba wa tarjuna min Allahi ma la yarjun. ẹ̀yin tó ń wá nǹkan mi o ọlọ́lẹ́yìn tó retí nǹkan mi lọ́dọ̀ ọlọ́run táwọn ẹ̀yin wọ̀ táwọn ò retí ẹ̀ báwa bá dìfọ́tì gbogbo ọ̀rọ̀ wọn pé báyé yọ sáṣe dùn nìkan ni àmẹ́yìn ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ nípa báyìí kí ló dé tí mọ̀mọ́ àwọn mùsùlùmí tí wọ́n gbẹ́sìn yé dé bẹ́ẹ̀ kò sí ẹni tí èèyàn annual leave gbogbo sẹ́tẹ̀ yẹn bá ń ṣe èsì tó ń fi annual leave rẹ sí pé ńgbọ̀n fẹ́ ṣèyàwó àbí ńgbà tí eh, kìnnìkan ṣe lọ́wọ́ apláàni annual leave rẹ sí ẹni ọba máa ń ti ń ṣe ó lè pílánì ìjọ mẹ́wàá nù lífọ ọgbọ̀n ọjọ́ àbógójì ọjọ́ ya ètìkáfù ní ìpínlẹ̀ ìṣe dípò táwọn á pé kéèyàn lè lọ bí iṣẹ́ ó tún máa wá ṣe ètìkáfù ààbọ̀ ni o bọ́ba jẹ́ ìwọlé kò pé ìdí tó fi wọlé ni pé àwọn àfáà ní ìtumọ̀ ètìkáfù òun ni kéèyàn sáàtì kóra dúró ní àwọn wá wo pé nítumọ̀ yìí kọ́dà bó ṣe ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lèyẹn dà níyẹn fóun fi wà mọ́sálásí wọn ní ìtìkáàfù náà ni èyí ò nìkan ló fi lè wọlé pé bóyá bẹ́yẹn bá ń ṣe ìtìkáàfù wákàtí kan wákàtí méjì àmì yìí tó dáa káṣí bá nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ti ṣe tó dáa jù ọ̀nà tí ó sì fi rọrùn ní ká máa pílánì ọ̀run wa mọ́ ìgbésí ayé wa kọ́mọ̀ ìpè ní ọ̀rọ̀ líìfù gbà yàwó nìkan láàmú wa pílánì àbí mo fẹ́ travel lọ bí báyìí mo fi gba líìfù ó yẹ kọ́ máa mùsùlùmí ọ máa wo líìfù tí ò fi sin lọ́run náà so kọ́lọ́n kó ṣe yàn fún gbogbo wa wallahu ta'ala. sàmàlìkù ẹjọ tí yẹn bá kí irun aṣámúta yẹn wá kí pẹ̀lú imam tarawi. so ẹ̀yin wá kí ká pẹ̀lú imam ẹ̀yin wá kí wọ́tìrì náà pẹ̀lú imam so wọ́n sì ká fún àwọn hadisi pé ẹni tí ó bá kí ìrìnlẹ̀ imam kó má já irun náà àfọwọ́ àkókò parí pẹ̀lú imam so bí ìmọ̀ wá kí wọ́tìrì tán ṣé ẹ̀ tún ní àǹfààní àti kírun mí ní òru kó sàn mí ìbéèrè tó ṣe pàtàkì ní àfa ìbéèrè ọlọ́wọ́ sanwó lẹ́sàn dáadáa gẹ́gẹ́ bí yọ́ọ́ nípa pé èèyàn kí asámú ní awọ́lù lẹ́yìn ó sì tún fẹ́ kí tahajjudi. bìnnà àlá hadith anábì pé salatu layli masna masna. tọ́yì ara àwọn ìṣẹ̀lá láti tọ́wọ́ wà ń bẹ̀ làfà sọ yìí. ìmáàmù tí ó kírun bóyá yìí tó wọn kì í náà nù wọn ní kí tahajjudi. bí bá ṣe anábì níbẹ̀ bá ti fẹ́ parí ìrun ọjọ́ kọ̀ọ̀kan ẹ̀fìn wújúrù parí ẹ̀ so ìmáàmù lẹ́tọ̀ àti kí wítìrù ń jẹ nígbà tó wọn ò ní kí ni ìmọ̀ ní òru but ẹni tó wá tẹ̀lé tóun sì lánìyàn pé mo fẹ́ kírun ní òru èyí tí ó súnmọ́ làákà ìjù òun ni pé bí ìmáàmù bá ti parí èyí tá à ń pè lásámú tó fẹ́ kí wítìrù nù kí wọ́n mú ìtẹ́ rẹ̀ ọ̀jáde kúrò ní mọ́sálásí solution kan àmọ́ àfa àtúntì gbọ́ hadith mi tí ọ̀fàrú béèrè yìí ànábì sọ̀rọ̀ sọ́là nínú bẹ́ẹ̀ yẹn bá dúró lẹ́yìn ìmáàmù ara ẹ̀ rí nù pé yẹn lè ká sámú àbí tá a jù dín ní kíni ní jàmá àdéhìí ní ìtúnú ànábì sọ̀rọ̀ sọ́là nínú ẹ̀ bá kírun lẹ́yìn ìmáàmù títí tí ìmáàmù fi ṣe kíni tí ìmáàmù fi sálámà tó fi parí ìrun ìyẹn ni pé ẹni tí ń kíra ká méjì nínú asámú ti ń jáde má rò pé rúlá anabi ló wí bẹ́ẹ̀ sọlá sọlá pé ẹni ó dúró tí màmú fi parí ìrun kọ́dọ̀ wa nù rìwáyà kan pé bígbà tó fi gbogbo òru kírun ní ládàá tí yọ wà fún un irú eléyìí bò ní oṣù wa tí kò ní túmọ̀ pé ní ẹnu mẹ́ta ìmáàmù tí ń kí wútìrú mẹ́ta àbó márùn ní ẹnu ìgbà tí ó fi kí wútìrú yìí tí wọ́n sì fi tọ́ jáde kúrò ní ẹ̀yìn rẹ̀ òun làwọn afáàfin wa ní ọ̀nà mẹ́rin kí lọ́nà míì ni pé ọ̀rọ̀ abá kí wíjìrù àmọ́ wọ́n bá ti sálámà wíjìrù tiẹ̀ ìwò ní sálámà ọ̀wà ntí ń jẹ́ wíjìrù ní àṣọ ọ̀d ọ̀wà sọ̀rọ̀ tiẹ̀ di even number bìmánà ọ̀wà ìwọ́wà dìde ọ̀wà kí ọ̀kan sí sálámà tí nù tọ̀nà kéémì kejì téèyàn bá lónú méjèèjì làwọn onímọ̀ sàlàyé tí gbogbo òsì jáde kó nu fíkìwù hadith anabu muhammad sallallahu alayhi wa sallam. ìbéèrè obìnrin ìbéèrè obìnrin wọ́n ní ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tó wá ṣe nífàsì sí ọjọ́ mélòó kan lẹ́yìn ìgbà náà nífàsì náà wá dúró ó wá di ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ó padà wá ó wá rò bí pé yóò tún padà wá kò wá kírun létà ó wá sá discover pé kì í ṣe nífàásì bóò ni ó ṣe dá ìrun rẹ̀ padà tó bá yẹ pé yóò dárun padà. yóò dárun padà ń gbòó tí àtúntò ṣe nífàásì kọ́ ìdá àtúntò ni pé láìbàràtà bẹ̀bọ̀nì báyìí ní xàtọ̀ òun láìbàràtà bẹ̀bọ̀nì báyìí ní xàtọ̀ òun ntí yẹn bá rò pé amúrò pé báyìí ni ó padà wá hàn pé mistake lè lòrò la ibrata bihi ṣara kò yín o kò kò gbé ntọ́jẹ́ dandan kú lọ́rùn yẹn la ibrata bi dhanni alibaye ni xɔtɔwo nípa báyìí arábìnrin ó rò pé ntí ò lè déyìn òkèrún níbẹ̀ pẹ̀lú ó sì padà wá mọ̀ ipò ẹnu àǹfààní tó ní ni pé kò lẹ́sẹ̀ nígbà pé kí ó rò tẹ́lẹ̀ ni kí o ṣe pé fẹ́ẹ́ ọlọ́run ògùn oní haibọ̀ oní sọ́rí ẹgbẹ́ náà ni ọba ìpẹ́ haibọ̀ àbí nífàsù ọlọ́run gùn ní ìrun àmọ́ ńgbà tí ó ti wá hàn pé kìí ṣe haibọ̀ kìí sì ṣe nífàsù ọlọ́run ògùn oní ṣèhábọ̀ nírun ẹlẹ́gbẹ́ àwọ̀ ọ̀dà nípa báyìí tó wo láàrin ìgbà tó ro ni àti ìgbà tó padà dá lójú yẹn irú ìrun tí ń bẹ láàrin méjèèjì túláàsì

ní ìṣáì ẹ yọ wà dá ìṣáì ń dúró yọ ká ṣùgbà yóò kí dúrì yóò kí magiribi yóò kí asiri yóò kí magiribi yóò kí ìṣáì bí ṣe tó nù torí pé láyà Muhammad sallallahu alaihi wa sallam ìṣẹ̀lẹ̀ kẹṣẹlẹ̀ tí nínú ogun Khandak tó pé ní lójú ogun kí wọ́n tó ráyè kírun pẹ̀lú ànábì Muhammad sallallahu alaihi wa sallam nírun àlásàrì mọ́gìrìbì ti wọlé nígbà wọn wá fẹ́ kí ànábì ni wọn pè wọn pè wọn alákọ̀ọ́kọ́ mọ́gìrìbì ti wọlé o bá a ti mọ̀ pásíkò mọ́gìrìbì fún tóní ànábì wa kọ́kọ́ kí asori ọ̀sálámà fún wọn lọ́sẹ̀sẹ̀ wá kí mọ́gìrìbì nípa báyẹn ní wọn jẹun tí o ti ju márùn ti jọ kan lọ tó láàṣì yóò tó ni bá ti wá di pé ọ̀pọ̀ ah, nípa pé màṣákọ̀ ti wà ń bẹ́ẹ̀ ìnira wà ń bẹ̀ kíkà wá pé dá ìlà bí ọkọ̀kọ́ kírun jọ márùn àyílà yìí ni ó tún fò kọ́dà lásàrì gan ó yọ fẹ́ fò wà kọ́ ìdáná fíkù ni pé al-mashaqqatu tajlibu at-taysir al-mashaqqatu tajlibu at-taysir gbogbo àwọn wáyé lóye ẹ̀rí al-Qur'ani àti sunna àwọn èkó jọ o láti ṣe ní sọ́márì ni wọ́n fi máa ń pè ní kọ́ ìdá tọ́ba tí wàá dé ètò mú màṣá kọ̀ wá báyìí òun yóò wá wo èwo ni yóò rọ̀ lọ́rùn jù tí ó sì ní dé kásìkò òun mi kọ́ máa bọ́. nínú ìmọ̀ràn tí àwọn onímọ̀ máa fún wa ni pé àsìkò tó gbòjù lásìkò àṣùbà sí zúrì kó wo mélòó lòun lè kí àwọn yóò kó mẹ́nu. ó yẹn bá jẹ kọ́ra bí yẹn bá jẹ òun jẹ́ mẹ́wàá láti gbòòtì sálámà tán kí ó fi di zúrì kó wo iye tó ń bá lè kí mẹ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀rìn ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ni òun ló fi la fi ń sọ pé ní ìwọ ni ọ sá fún tí ò ní máa mú ọjẹrun èyí ọjọ́ kan ọjọ́ kejì la fi sọ pé kọ́dà bọ́ rẹ̀ yàn tọ́lá àwọn ọmọ àwòká ó lé kò lé ìwọ lọ sọ́ di líle fún rẹ̀ torí pé lásìkò tó ń jẹ́ ìyọ́ ọlọ́run yọ̀ǹda rẹ̀ débi pé bọ́ọ̀ bá lè sàlùwàlá máa kì bọ́ba rẹ̀ yàn débi pé kíni kò lè sàlùwàlá máa bọ́ba lè ṣe táyà mọ́mọ́ ìbùyẹ̀pẹ̀ fún bí ọ̀ba lè ṣe yíò gan-an bí ọba lè kó jòkó bí ò lè jòkó kó dùbúlẹ̀ bí ò lè dùbúlẹ̀ kó máa forí kó máa gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe ní rọrùn òun ni wọ́n tọ́ba wá tọ́ba wéèsì gbogbo opportunity yìí tọ́ tọ́ fi jẹun ọjọ́ mẹ́wàá ogún ọjọ́ ọwọ́ abóṣe san náà ni o tọ́ra wọ ọ̀rẹ́ rí kọ́lọ́ ń bóyá ní ìran tí ẹ bá ṣe oníháìbọ̀ àbóní àbóní nìfàs èyí tẹ́rì ń bẹnu pé ọlọ́run bò wọ́n ní ọ̀rọ̀ ìrun tí wọn náà sì ní kọjá ajọ́ márùn-ún mẹ́fà méje lẹ́yìn tí ó kọ́mọ̀ gẹ́gẹ́ bí hadith anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam tahayyadi fi ilmi lahi sittan aw sab'a. ní kúkúrú arábìnrin yìí abẹ́ntọ́ bá tó jọ bẹ́ẹ̀ ó gbìyànjú iye tó bá rí san nígbà tó gùn jù ní bọ́bá san tó débi kan tó rẹ̀ kó sinmi bá àsìkò ọ̀run ti tòun bá dé kọ́mọ̀ tó máa fi kún yọ máa kírun ní àsìkò ẹ̀ ọba tó kírun tán láàrin àyílà sálásá yìí téèyàn bá ní i lọ́kàn tó máa mọ̀ pé gbèsè ni uh, mo ṣú ọ̀pẹ láàrin ijọ́ kan yóò kílẹ̀ àgbègbè rẹ̀ torí pé kò ní ìdí náà fílà mọ́ kò ní ìdí kíni náà fílà mọ́ ká máa kí ọ̀ràn yàn ọ̀ràn yàn nìkan ni lọ́kùn ti rú ọmọ kí má wulẹ̀ ìpọ́n yàn náà fílà mọ́ ọlọ́run ò ṣe kama kama wà ń pòsíṣàn tá a fi máa ṣírò pé mo jẹ̀rùn ọjọ́ méjì jẹ̀rùn ọjọ́ mẹ́ta ọlọ́run níjà rí ntí ó le débẹ̀ gbogbo bó ti lè kó le ṣẹ̀rí ọlọ́run gbọ́ láyé bágbára rẹ̀ bá ti máa especially àwọn tí ń bẹ lọ́spítù ẹ̀yin tẹ̀ ń tọ́jú wọn àbẹ̀yìn èèyàn wọn ẹ máa rán wọn létí wọ́n bá lóun ò lè ṣàlùwàlá ẹni kíkàbá yín bu yẹ̀pẹ̀ tí ọba lágbára yín náà pé tẹ̀ lè gbọ́wọ́ wọn tẹ̀ di ọwọ́ rẹ̀ mọ́kínní wọ́n dè mọ́ yá wọ́n dè mọ́ òun ẹni kọ́ máa ṣàpẹẹrẹ pé pé àsìkò lórí títò ẹ̀kírun àsìkò àsìrì títò ẹ̀kírun wọ́n bá bá a lọ bẹ́ẹ̀ kọ̀ jẹun ó sì padà jáde náà kò ní ní wàhálà pé bó la ṣe wá san gbèsè irun oṣù kan wọ́n bá òkúta àdá àdá. ní àfikún nípa ọ̀rọ̀ ìrun àwẹ̀ àlàyé ni a ti ṣe ènìyàn torí pé mo mọ̀ pé tí máa jẹnẹrétì kọ̀ǹtróbásì ni kọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ìmáàmù tí máa ti ń kí ju rákà mẹ́kànlá lọ ó ń dídí àní àkòrí bẹ́ẹ̀. Ah, but léyìí tí ó dáa jù káwá sọ èwo ló ṣe kíni èwo ló dáa jù ọ̀tọ̀ ní kíni ṣẹ̀rí àlá wa ọ̀tọ̀ ní kàtígórì wo ni ó dáa jù òun bí yẹn bá lè kírun ọ̀run tá nàbì ń kí sallallahu alaihi wasallam kí wá ṣe pé rákà mọ́kànlá múdàmọ́ta ni àbí ìwà ìfàbí ayé alá ànábì èkì bẹ́ẹ̀ o rákà mọ́kànlá yìí ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ti kírun kan rí tó fi suratul Baqara kì suratu kínní suratul Baqara kẹfì máa rú rákà mọ́kànlá tànábì èkì kọ́mọ́ àìpé ní rákà mọ́kànlá mọ́kànlá ní láàrin ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ẹ́ àfáà ní ìṣẹ́jú márùn-ún jẹ́ <laughs> so bìlá ṣáàkì pé òun lọ dáa jù ní ẹ̀ bá lè kí bá nẹ́bi tí ń kí ni tí ó gùn tí ó farabalẹ̀ tó bá kí mọ́kànlá yẹn òun lọ dáa jù àmọ́ kì í sí wọ̀ Ya ah, mo rí oṣù wọ́n wá wo status rẹ bóyá ẹni tó lè róṣù ni ọ́ náà kìí sọ̀rọ̀ ẹ̀rín tí wọ́n bá wá wà satisfied wọ́n wá ṣe ni. wọ́n wá kéde ìkéde ọ̀yẹ̀wọ́ kìí ṣe àwọn individuals ní ọmọ text àwọn èèyàn kí àbá máa wá fóònù àwọn èèyàn kí tẹ́tí wá rí i pé kò sí ẹjẹ́ fún yín lápèjúwe lánàá ẹnìkan sọ fún mi lálẹ́ nǹkan àlùkò sàn fóònù kankan pé wọn làwọn rọṣù lẹkọọ àbúrò tèmi gángan wá pè látẹkọ pé ẹ dákun ṣé káwọn gbáwẹ ṣe rọṣù ni a onẹnìkan fóònù àwọn láti Sokoto ẹ wọn làwọn rọṣù lẹkọọ ààrẹ èkó ní ẹnìkan ló fóònù láti Sokoto àwọn èèyàn wá ní sultanu gan tó yẹ pé Sokoto sultanu jókòó sultan ga wa kéde pé ẹnìkan ò rọ́ṣù o kẹ ẹ wo contradictions gbogbo eléyìí ni òfin bá a mu sẹ̀ríà sì ti gbé kalẹ̀ àwa làákàn ló fẹ́ nu bọ́ bá tiẹ̀ rí ọ lọ sọ fún kínní aláṣẹ ni kódà ń bẹ nu sẹ̀ríà pé báláṣẹ bá ní ìwọ inú rọ́ṣù irú rẹ ní rọ́ṣù ọ̀tàn ẹnìkan ò ní gbàwẹ̀ o. ẹnu ntáwọn afa kan ṣe yẹ méjì lórí ẹni pé òun gangan tó dá lójú pé òun rí njó lè gbà wẹ̀ fún rẹ̀ àwọn kan ló lè gbà ń gbò tọ́ba ẹ̀kọ́ dá rẹ̀ lójú àwọn kan ní nkọ́dàbọ̀ dá lójú wa Aisha ni gbogbo bá ọ̀rọ̀ méjì táwọn onímọ̀ àmà wa da e, ẹnìkan lóhùn rí lẹkọọ àrí èkó lóhùn rí sokoto ọba sokoto ní wọn so ẹ dákun gbogbo eléyìí ẹ jẹ́ ká fi kọ́ra ọ dáa kẹ́yìn ó gbìyànjú kọ wá oṣù tó bá mọ wá tó mọ bóun ti lórí àmọ́ má jẹ́ pé wọ́n lọ mọ wá kéde èèyàn máa tọ aláṣẹ lónìí torí pé láyé ànábì tí wọ́n ti ṣe nù sallallahu alaihi wasallam Ibn Umar radiyallahu ta'ala anhu ọlọgbà hadith bí wọ́n ti rọṣù wá ibn umar ni tàrọ annasu alhilala tàrọ annasu alhilala فأخبرت النبي صلى الله عليه وسلم أني رأيته فصام وأمر الناس بالصيام ابن عمر láwọn èèyàn ń wá oṣù kí tààrọ à èmi náà wàá bá wọn wá àjọ wá ńgbè mi wá rí i ṣé ibn Umar wá ń wí fún yàn ní pé má gbà wẹ̀ ọ̀ ní mo wá lọ bá a anabi sọlọ àṣọlá pé tọ́ mo rọ́ṣù o gba anabi sọ àríkà èèyàn gidi lọ ní orí yìí kìí sókùrọ̀ kìí sẹ́ni tí ó wù tí ó mà. Ah, ah. ẹ̀kẹ́ni obìnrin máa wá wí fàṣọ́mọ́ wà á máa rà náà tá bìsìyà ta àwọn yàrá ṣe pé wọ́n bá rẹ̀ Ibn Umar anabi lọ pàṣẹ o Ibn Umar kọ́ láṣẹ àwẹ̀ lẹ́nu so àwọn eléyìí ni sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. eléyìí tí ó sì ṣẹlẹ̀ ní àná yìí àwọn tí wọ́n láwọn lóṣù báyà rìkúrì ó súnmọ́ pé rìkúrì wọn rí torí pé nílùú kìí tiẹ̀ sábà wọ́pọ̀ báyìí pọ̀tọ̀pọ̀lọpọ̀ ló ayé lálẹ́ àná yìí láti tòsí wa láfíríkà ní Sudan ní Mauritania ní Algeria ní Tunisia ní jìnnà Saudi ní eh, ní Kuwait Urdun ni emirati ni Qatar ni gbogbo wọn láwọn òru <laughs> àwọn òru sùn èyí tó wá kan àwa kọ́dà tó gbọ́n bá láwọn òri tálàṣẹ mùsùlùmí Nàìjíríà bá láàárín àwọ̀ gbáwẹ̀ súnà nẹ́bí ni. aláṣẹ tiwa náà a gbà pé aláṣẹ mùsùlùmí Nàìjíríà nù àbí ti lọrin àlọrin wọn á ní a kò sóṣù wọn á láwọn ọba ìpè súnà ti ìwẹ̀ àwẹ̀ tọlọ́run àti tànẹ́bìlẹ̀ yẹn fẹ́ gba ààyè fi ìsáàbì gbàwẹ̀ o pé àti wọn àti wọn yé báyìí lọ́dọ̀ sá à kò sí ní ìlànà ànábì rẹ ìlànà ànábì ni súnmọ́ lérò yàtì yìí wà á fèrú lérò yàtì so nípa báyìí ẹni tó gbàwẹ̀ lónìí tẹ̀bá àdáṣe pé kọjá ọ̀dà torí pé kò sáwẹ̀ lónìí gẹ́gẹ́ bí súnà tànẹ́bù Muhammad sallallahu alaihi wasallam tọ̀ kọ̀ wá sí pé kọ̀sáwẹ̀ lọ́la o mọ̀wulẹ̀ wosù mọ́ o náà tọ́lá àwọn kan tó ń bẹ ọ̀nà méjì ni àwọn kan lásán o àwọn kan máa jẹun dọ̀tún la nísìnyí bẹ́ẹ̀ fàmáṣà ìdá mi kò mú sáárà ọba mu o òun la wí fúnra wa ni ànábì gbé e lóṣù èyí pa ànábì ni màá lọ wá oṣù kí ẹgbọ́njẹ ibn Umar wi tààrọ ànásù alhilal fara aituhu èmi mo rí mo wá lọ wí fún anabi sọlá sọlám anabi ọwọ akpé mọ nsọlẹ àbíké mi náà rí wọn ni àfàsọọmọ wà á mara nàásà bí sùyà ètò nìyẹn ẹni ẹbùn ni ọdọ lẹkọọ onígbà tí yẹn máa rí oṣù oníbi tí wọn máa ti rí kì í ṣe pé wọn wọ ẹjọ àbí kan àmọ́ níbi ẹ̀kọ́ ẹlòmíì bóyá oṣù ṣàbánù tí è wọlé tán lórí gbogbo àwọn tó lóyún lọ́lẹ́kọ̀ọ́ ìsèpá bímọ kàn rí nǹkan kan tó lé téńté àti wá ní eh, àròsù eh, insha allah eh, èyí tó súnmọ́ jù ọlọ́run ọba ló ní màǹtọ́ pamọ́ òun ni pé gbogbo àgbáyé bí wọ́n ti wí ní bẹ́ẹ̀ lórí kò sáàwẹ̀ lónìí ọ̀la ni ìbẹ̀rẹ̀ Ramadan tọ́lá wọn wá níbi oṣù mọ́ torí pé ìmọ̀ ká róṣù àbí ká fi ka ṣàbáàmù kó pé ọgbọ̀n ọjọ́ oníṣìlọ́gbọ̀n ṣàbáàmù kọ́lọ́nkọ́ máa ṣàṣẹ ní ìrọ̀rùn fún gbogbo wa kó gba ẹlẹ́sìn fún wa kó ṣe wá mimman yasumu Ramadana wa yaqumuhu imanan wa ihtisaban fayughfaru lahu ma taqaddama min dhanbihi. هذا والله أعلم وصلى الله وسلم وبارك نعم من دون إليك aha ok irú eléyìí kìí ṣe pé obìnrin ọkọ àtobìnrin ẹlẹ́tọ̀ ara wọn ni wọ́n kò sí ní tí ò lè wọ̀ wájú ọkọ ẹ̀ àmọ́ ní tí ń bẹ́ńbẹ́ ni pé ní ọkọ yìí ni ọ gbọ́dọ̀ sí níbi tí ọmọ ẹgbẹ́mi rẹ̀ kú lórí ọ̀hún gbogbo ní tí ọba máa ṣe kí ni tí ọba máa tí ò ní jẹ́ kí ọkàn yẹn papọ̀. bẹ̀lùkùsíwò lórí ìrun ọkọ ni ọwọ́ aṣọ pé a ah, dákun ẹ̀ máa wò ló máa ń sọ yàrá náà àbí lọ jókòó níbi kan náà bọ̀tọ̀ òun ọ̀dínárì ẹ̀tọ́ rẹ̀ ni kó wọn tó bá wù ú fẹ́lẹ́tọ̀ rẹ̀ àmọ́ bọ́kọ bá wá dorí pé a ah, èmi ń kírun lọ́wọ́ nítorí oṣù wọ̀nyí yóò dààmú mi lórí ìrun òun ni kọ́ wá ní kọ́ yẹ̀ bá àti kó wọn kọ́kọ́ bọ́ síbò ẹnu tó kàn ń bẹ̀ ni tó ká má nyàrá wa la lórí yẹn. والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين inshallah tafsiri ó máa wáyé ní jọ́ sunday tuesday thursday ní dédé aago mẹ́rin tàbí àti kí asiri tán